wo bí tóyìn abraham ṣe ṣàfihàn ẹsẹ̀ ijó rẹ̀ ní àkókò ìwẹ̀ ìyàwó ti tóyìn láwàní olórin bella shmurda fún ara rẹ̀ lẹ́bùn ọkọ̀ mercedes benz tuntun dákẹ́ tàbí ṣọ̀fọ̀ má ṣe ìdájọ́ rẹ̀ rẹnu ọ̀mọ́kiri bu ẹnu àtẹ́ lu àwọn tí ń ṣe yẹ̀yẹ́ ikú ti TB Joshua orúkọ tèmi ni Adéníkẹ́ ọmọ bàbá Yorùbá ẹ máa bá wa kálọ lẹ́yìn tí àwọn àwòrán ìpè sí ìgbéyàwó ti Tóyìn Láwàní àti àfẹ́sọ́nà rẹ̀ ìyẹn Ṣẹ́gun well ti jẹyọ ní orí ẹ̀rọ ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní alẹ́ ọjọ́ ajé tí àwọn ènìyàn sì kí oríire ni Tóyìn Láwàní tún fi ìgbà yìí pín àwọn fídíò èyí tó ṣe àjọyọ̀ fún ìyàwó tí ó ń gbaradì láti lọ sílé ọkọ tí a mọ̀ sí bridal shower níbẹ̀ ni a ti gbé rí òṣèrébìnrin Nollywood àti ìyá ọmọ kan tí ó sì jẹ́ ìyàwó sí kọ́lá fúnra rẹ̀ ìyẹn tóyìn abraham tí ó sì jẹ́ wípé ó jẹ́ ọ̀rẹ́ tipẹ́tipẹ́ ti tóyìn láwàní tí ó sì ń jó tí ó ń gbé ẹsẹ̀ rẹ̀ nínú àgbéléwò ti fídíò náà tóyìn láwàní tilẹ̀ pè tóyìn abraham ní ìbejì òun nítorí pé wọ́n ti jọ wà ọjọ́ ti pẹ́ òjò tí ń pagún wọn bọ̀ kò ń ṣèní bẹ́ẹ̀ tóyìn láwà ní pín fídíò yìí tí ó sì ń kọ àkọlé rẹ̀ wípé mo ní alẹ́ tí ó dára ìdúpẹ́ sí ẹ̀yin ọ̀rẹ́ pàtàkì yìí kí ọlọ́run kí ó bùkún gbogbo yín èyí ni àkọlé tí Tóyìn Láwàní fi sí abẹ́ fídíò yìí tí ó pín sí orí ìṣọwọ́ rẹ̀ ní ti Instagram tí a rí Abraham tí ó ń jó tí ó sì ń dunnú pẹ̀lú àwọn ọ̀rẹ́ tó kù tí ó sì jẹ́ pé lẹ́yìn aṣọ tí wọ́n wọ̀ ni wọ́n ti kọ bridal squad wípé àwọn tó jẹ́ akẹgbẹ́ àti alátìlẹyìn fún ìyàwó tí ó ń wo ọ̀nà láti lọ sí ilé ọkọ ní ìgbàdúrà wípé ọlọ́run yóò mú ọjọ́rò fún tóyìn láwàní àti ọkọ rẹ̀ ṣẹ́gun wet àti wípé ilé wọn á kún fún adùn àti oyin gbọ́gbọ́n wá bí akọ wá bí abo pàápàá àmín gbajúmọ̀ kan nínú àwọn olórin afrobeat ní orílẹ̀-èdè nàìjíríà wa yìí yẹn bella shmurda ti darapọ̀ mọ́ ẹgbẹ́ oní benz bí ó ṣe fi mílíọ̀nù náírà ra ọkọ̀ tuntun ìyẹn benz fúnra rẹ̀ olórin náà tí iṣẹ́ rẹ̀ nínú iṣẹ́ eré ìdárayá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ olórin bíi wizkid Davido Burna Boy Olamide àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ń ṣe kékeré mọ́ tó sì jẹ́ wípé ó ti ń rí ọwọ́ sókè dáadáa ní ní ó jẹ́ wípé ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún tí a wà yìí ìyẹn ní kan bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn ni ọkùnrin náà ni ó ṣe àjọyọ̀ nípa pínpín fídíò kan tí ó ra ọkọ̀ Benz tuntun Mercedes Benz tuntun tó jẹ́ funfun tí ó sì fi ń dunnú wípé ní báyìí o òun náà ra ẹ̀bùn yìí fúnra ra òun a sì gbàdúrà wípé kò ní di ohun tí wọ́n á fi gbé òkú rẹ̀ o àti wípé yóò tún ní ju èyí tó ti wà nílẹ̀ yìí lọ àmín òǹkọ̀wé àti amúgbálẹ́gbẹ̀ẹ́ olóṣèlú tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí yẹn rẹ́nu mọ́kìrì ti ṣe ìdálẹ́bi àwọn tí wọ́n rí ìdùnnú nínú sísọ̀rọ̀ àìdá nípa ti ènìyàn ọlọ́run olóògbé nìyẹn TB Joshua láti ìgbà ikú ìránṣẹ́ ọlọ́run náà oríṣiríṣi ọ̀rọ̀ ni ó ti dìde tí ó kún fún ìdájọ́ arákùnrin náà àmọ́ bí rẹ̀nàmọ́kiri ti wí ó jẹ́ àìwùwà bíi Kristi láti ṣe ìdájọ́ ènìyàn lẹ́yìn ikú rẹ̀ nítorí pé wọ́n mọ̀ wípé ẹni náà kò lè gbèjà ara rẹ̀ jà ní ìgbà náà ní ọ̀rọ̀ rẹ̀ Reno Mercury wípé ní ìgbà tó wà láyé mi ò wí ohunkóhun nípa rẹ̀ ní rere tàbí ní búburú kì í ṣe nítorí pé mi ò nífẹ̀ẹ́ rẹ̀ o àmọ́ mi ò mọ ibi tó ti ń gbé rí agbára rẹ̀ nítorí náà dípò sísọ ohun tí mi ò mọ̀ mo dákẹ́ àmọ́ nísìnyìí ó ti kú ẹ jẹ́ kí ó wà láàyè ara rẹ̀ kí ó sì ní ìsinmi pàápàá ó jẹ́ ìwà àìṣe Kristi láti ṣàjọyọ̀ òkú tàbí ṣe yẹ̀yẹ́ wọn yàtọ̀ sí pé ó jẹ́ ìwà bíi Kristi kò tọ́ láti dúró di ìgbà tí ènìyàn bá kú kí o tó kọlù tí o bá máa ṣe ìkọlù rú ẹni bẹ́ẹ̀ ṣé ní ìgbà tó wà láyé kí o bá lè gbèjà ara rẹ̀ ìwé mímọ́ tiẹ̀ wí pé bá aláyọ̀yọ̀ kí o sì bá ẹni tó ń ṣọ̀fọ̀ṣọ̀fọ̀ bákan náà kò wá tán síbẹ̀ o Reno Mercury tẹ̀síwájú láti sọ̀rọ̀ láti inú ìwé mímọ́ nígbà tó sọ wípé ìwé Hébérù orí kẹsàn-án ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n tilẹ̀ wípé a ti kọ́ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan lẹ́yìn èyí ìdájọ́ ló kàn báyìí ó ti kú ó sì ń dojúkọ ìdájọ́ yéé gba ipò ọlọ́run bóyá kó o dákẹ́ tàbí kó o ṣọ̀fọ̀ rẹ̀ má ṣe ṣe ìdájọ́ rẹ̀ lóòótọ́ lóòótọ́ ohun tí rẹ̀nà mọ́kìrì sọ yìí òótọ́ ọ̀rọ̀ ni nítorí pé kò yẹ fún ènìyàn láti ṣèdájọ́ ẹni tó ti kú kódà bí ẹni náà ṣì wà láyé ni o tàbó ti kú kò ń ṣe fún ènìyàn láti ṣe ìdájọ́ nítorí pé nínú ọ̀rọ̀ Ọlọ́run fún rẹ̀ ó ní wípé kò ń ṣe fún ènìyàn láti ṣe ìdájọ́ ẹnìkejì rẹ̀ kò ní jù báyìí lọ lónìí lórí CBG Yorùbá tí mo sì mọ̀ pé ẹ rí ohun kan tàbí èkejì dìmú nínú gbogbo ọ̀rọ̀ tí ó wáyé yìí bákan náà ẹ lọ sí àwọn orí ìṣòwò wa ní Instagram àti ní Facebook ìyẹn cameraboy.tv Yorùbá àti ní orí YouTube cameraboy tv láti jẹ̀gbádùn àwọn ètò lọ́kan-ò-jọ̀kan orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Adéníkẹ́ bàbá Yorùbá ó dàbọ̀.